ìyá Bọ́lá tí n bá ti sọ fún yín ẹ má sọ fún yàn ládùúgbò o ẹ promise me cross your heart ẹ cross ẹ báyìí ẹ̀gẹ́ látijọ́ jẹ́ yẹn o mhm. wọ́n ti broke madam ti broke pátápátá ah. wọn ò lè wọn ò lè wá mọ́ ẹ wọ mọ́tò ẹ wọ mọ́tò mm. mọ́tò wọ́n máa tó ta ah. wọ́n máa tó. Ah. mọ́mí Bíọ́lá ẹ máa rọra mà. wọ́n ṣe sọ. ẹ wọ́n lọ́wọ́ ọmọ yín méjèèjì àtọkùnrin àtobìnrin oyún máa lè ní wọn. Ah! ìyá bọ́lá organize tẹ́ gbọ́ orí burúkú lọ́wọ́ organize náà yé yín o kí ni gbogbo wẹ̀rẹ̀ yìí bàbá ah! tí ẹ sọ gbogbo orí burúkú yìí ta ẹnu ọ̀rọ̀ mo dẹ̀ sọ wípé àwọn ọ̀rọ̀ kan wà tó máa ń fààyàn lẹ́nu ya ṣé ẹni pé burúkú ni. tí wọ́n ní mò ń ṣe. ẹ káàdì mo ṣe wòye.